ìdí ni tó fi jẹ́ pé lójú ayé anabi sallallahu alayhi wa sallam nígbà tí ogun kan wáyé láyé anabi sallallahu alayhi wa sallam àwọn kèfèrí ìlú mẹ́kà shaitan àwọn kèfèrí ìlú mẹ́kà lọ́dún náà wọ́n lérò wípé ẹ ẹ mọ́jà ajá ṣùgbọ́n shaitan wá bá wọn wọ́n ní shaitan yìí wá fi surati Suraqa bin Malik bunu jaasham ó wá wá ní àwòrán arákùnrin kan tó ń pè ní sùràkà bùnú malik òun ló wá ń sọ fún wọn pé ah, kí ló ń ah, ẹ jáde ẹ lọ́jà èṣù ó tì wọ́n lóòótọ́ jẹ́ pé gbà mí ń bẹ èṣù lè wá kó gbá èèyàn ká tó mọ̀ gan wá kó sì wá ṣe ó lè àti ẹrú ó lè ọ ní ìsìnkú à ah, ìyàwó rẹ ṣèyàn èṣù lè gba ẹnu ẹni yẹn lásìkò yẹn ọ̀hún kó ṣe pé ẹni yẹn gan ọ̀tọ̀ níbi tó wà kéṣù ó sì gbé àwòrán ẹni yẹn kó gbé wá kí wọ́n sì mọ̀ rògbẹ́ ẹni yẹn ni ìyẹn lè ṣẹlẹ̀ bákan náà àpèjúwe irun tó tún jọ bẹ́ẹ̀ nígbà tí àwọn kèfèrí nílùú Mẹ́kà tí wọ́n kóra wọn jọ sí dárù nẹ́dùwà ilé tí wọ́n ti máa ṣèpàdé pé wọ́n fẹ́ pààyàn lọ́dún náà ní Mẹ́kà náà ń pè ní dárù nẹ́dùwà wọ́n kóra wọn jọ síbẹ̀ wọ́n wá ronú wípé ah ànábì rẹ̀ yìí ànábì yìí gan kí ni ká ṣe fún bó ni ká ṣe ṣe fún ṣé ṣé ká pa ni àbí ká so mọ́lẹ̀ àbí á lè e jáde nínú ìlú mẹ́ka bọ́n ṣe ń jíròrò èṣù bá wá bẹ̀ tó bá wá pẹ̀lú àwòrán rẹ̀ gbogbo wọn sà ó wá wá ní àwòrán Sheikhun Najdi gẹ́gẹ́ bí àgbà àgbà àgbà àwọn àgbàlagbà. Àgbà, àgbà, àgbà tó jẹ́ ìran àwọn lárúbáwá ní Najid débi pé àwọn àgbàlagbà míì ń bẹ tí wọ́n mọ̀ tán tí wọ́n lóye tí wọ́n bá sọ̀rọ̀ èèyàn ò lè sọ pé èèyàn ò ní gba ọ̀rọ̀ wọn ọ wá gbèrú àwòrán bẹ́ẹ̀ wá ó wá bá wọn dá sọ̀rọ̀ ẹ pé ẹ bá ti rí pé lè jáde òun náà bá wọn dá sọ̀rọ̀ níjọ náà gbogbo àtẹ́nì kọ̀ọ̀kan ni wọ́n bá ti fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ pé ara wa náà ni ọkàn gbèsè ni ọmọ wa náà ni pé kí ló ń yóò máa gbélé ní fi rí bẹ́ẹ̀ ń gbà míì náà téèyàn bá ń pinnu pé a fẹ́ ṣe dáadáa tẹ́ jíròrò ẹnìkan yóò máa takò dáadáa lọ́dọ̀ tó ń wo view tó ń nìyẹn ẹ kíyèsí ó jẹ́ pé ṣètọ́ nílò lásìkò yẹn so gbogbo oríṣiríṣi àwọn ọ̀nà wọ̀nyí èṣù máa ń gbà á bákan náà àfọwọ́ kọ́ bá wa ní sí wọn anábì anabi ní àfọwọ́ àbúrò yà ni pé wàkálà ní rasulullah sallallahu alayhi wa sallam anabi fi mi ó fi mi olùkí mójútó bí hibsi zakat ramadan zakat ramadan tí í ṣe jaka ibi tí wọ́n kó sí anabi ní kí n mójútó àbúrò yà sá mójútó nígbà tó yá ó bá rí pé bàbá arúgbó kan dé nígbà ń jí àwọn nǹkan tán kó síbẹ̀ ń ń jí àbúrò yà bá gbàmú lóru ọba ni ìwọ bàbá yìí níbo ló ti wá òun ó mú ọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bàbá yẹn ni kó dákun wípé ana muhtaj ẹni tó ní bùkátà sí tí ó jẹ ni mí nítorí wípé wà alayya iyalun wàlíyà hajjatun shadida kódà mo ní fámìlì tó pọ̀ mo lẹ́bí mo lọ́mọ mo níyàwó tí mi rí tí màá fún wa jẹ nítorí wàá mọ jí kínní yìí ni àbúrẹ́ra ọba yọ̀ǹde oníkọ́ máa lọ. ṣùgbọ́n níjọ́ kejì àbúrò ẹ̀rà sọ fánàbí sọlásà lóru ẹnìkan mọ̀ wá ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ṣùgbọ́n nǹkan tó sọ báyìí ló ti kí n filẹ̀ ànábì ni sọ̀rọ̀ ẹni tó wá yẹn ànáwó àwọn tó ànábì ni yóò tún padà wá àbúrò ẹ̀rà wá ní ọkàn ń balẹ̀ pé yóò padà wá lóòótọ́ òun wá lọ dúró òun lọ ń sọ ó ní kí nìdí ẹ wò gbàgbọ́ àwọn sàbẹ̀ ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àìmọye ọ̀rọ̀ anabi táwa gbọ́ tá a dá òtù àìmọye ẹ wo dáná ibi sọ pé yóò padà wá àbúrò yẹn sọ pé mo wá lọ lúgọ̀dé torí pé mo mọ̀ pé yóò padà wá nítorí wípé anabi sọ wípé yóò padà wá kọ̀pẹ́tà àsìkò yẹn ọba yọ ọ̀nà anabi sọ pé yóò padà wá ọba tó jí gbogbo tí ó jí ọfẹ́ máa lọ àbúrò yẹn àtúngbàmú pé ah ṣé kò sọ wípé òní padà wá mọ́ ni ó ní à ń tó fa ni pé kò sí táwọn jẹ nǹkan ó tún lọ ó yọ̀ǹda rẹ̀ ó tún dídá kejì ó sọ fún ànábì ànábì ṣe mú ní ọkọ ànábì yóò tún padà wá. ìgbà tó di ijọ́ kẹta ó tún padà wá àbúrò rẹ̀ rà wá àbúrò rẹ̀ rà eléyìí ọkọ̀ láéláé ń mú ọ lọ́dọ̀ ànábì sallallahu ó ní dákun láéláé òun mú ọ lọ́dọ̀ ànábì sallallahu ó wá nítọ̀ in tó wà ń bẹ̀ ni wípé ǹjẹ́ o lè jẹ́ kóun dáhàní o alimuka kalimatin yanfa'uka Allahu biha jẹ́ ń ṣe ọ́ láǹfààní ẹ̀kọ́ kan jẹ́ ń kọ́ ọ láwọn nǹkan kan tó o bá lè máa ṣe nǹkan yẹn ọlọ́run ó fi nǹkan yẹn ṣe ọ́ láǹfààní ó nǹkan náà kọ́ọ̀lá ìdá àwẹ́ta ila firashik ó ní tó o bá ti fẹ́ lọ sùn lórí ibùsùn rẹ faqra ayatul kursi máa ké ayatul kursi tó bá ti fẹ́ sùn torí wípé fa innahu la yazalu alayka minallahi hafizun wala yuqarribuka shaytan hatta tusbih tó bá lè ké ayatul kursi yìí láti bẹ̀rẹ̀ tó kó dópin tó wá sùn pé ní yé bẹ lábẹ́ ìṣọ́ ọlọ́run èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ ń ò sì nílé súnmọ́ pínpín tílẹ̀ ó fi mọ́ ẹ̀bùn tí mo fẹ́ fún ọ lélẹ̀ tó bá lè yọ̀ǹda mi gbà sọ eléyìí Abu Huraira fàkàlẹ́ ìtúsẹ̀bìlà ó lóun kò má lọ ó nígbà tílẹ̀ mọ́ fàkọ́lọ̀ Rasulullah sallallahu alaihi wasallam anábì gan ò tí ń jẹ́ kó òun sọ̀rọ̀ anábì ní ma fa'ala asirukal bariha anábì ní ìwà Abu Huraira ọ̀rẹ́ rẹ lóru kí ló tún ṣẹlẹ̀ sallallahu alayhi wa sallam ẹni tó gbámú lóru kí ló fi ṣẹlẹ̀ anabi ti ma sallallahu alayhi wa sallam ọlọ́run fi ma anabi ó wá nílò òjíṣẹ́ ọlọ́run ní tó sọ tó sọ ilé pé tí n bá fẹ́ sùn kí n ké àtàkùn sí kí n ṣe nǹkan báyìí kí n ṣe nǹkan báyìí bá sọ ilé yìí tán anabi sallallahu alayhi wa sallam anabi amma annahu sadaqaka huwa kadhub anabi ní sórí in tó sọ òótọ́ ló sọ àmọ́ òpùrọ́ ni o ṣùgbọ́n èyí tó sọ òun òótọ́ wà bẹ́ẹ̀ àmọ́ ẹni tó wà ń òpùrọ́ ni ta'lam man tuhatib mun thalathi ya Aba Hurairah anábìrin rẹ̀ Abu Hurairah láti bí ijọ́ mẹ́ta sẹ́yìn ìjọ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ̀jọ́ ń sọ̀rọ̀ kọ́ọ̀lẹ́lá onímọ̀ ọmọ bàbá arúgbó kan ni láà anábìrin dhaka shaytan anábìrin léṣù gàgà ló wà yẹn shaytan ni nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam yìí hadith ń bẹnu sọ̀rọ̀ bukhari mu'allakon bí sígátìlì jasmi hadith tó lálàáfíà ni àlàyé tí mo ṣe mi fẹ́ lọ bẹ́ẹ̀ pọ̀ tá a bá ní hadith kan wà mu'allakon bí sígátìlì jasmi nínú ìmọ̀ science olómùl hadith ó ti ní túmọ̀ mẹ́kìjì bí dáhùn lọ nìyẹn ìtafẹ́fọ́ àyọ̀ ń bẹ̀ ni wípé ẹ̀kọ́ pọ̀ nínú hadith yìí àkọ́kọ́ nú ẹ̀ ìtafẹ́ lò gangan mahalu shahid òun náà ni wípé èṣù ó lè yíra padà bí èèyàn tán bá ní kí ló fi sọ bẹ́ẹ̀ ara dìísì ànábì sọ bẹ́ẹ̀ wa torí pé àbúrò ra gan náà mọ̀ ànábì lọ́tọ̀ mú pé dáka ṣetán pé èṣù lórí òun ọlọ́run sọ wá ń ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tó a rí mú àwọn wọn èyí ànábì ti sọ nǹkan wọn bákan nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí mú ni wípé anabi sallallahu alayhi anabi jẹ́ ká mọ̀ pé èṣù tẹ́ rí yẹn anahu kadhub irọ́ èṣù máa ń ṣùgbọ́n bẹ́ẹ̀ bá jẹ́ onírọ́ òótọ́ kan ìgbà míì ń bẹ òótọ́ lè jáde nínú ọ̀rọ̀ lànà bìbí jẹ́ ká mọ̀ wípé irọ́ lè ṣùpa ṣùgbọ́n èyí tó sọ̀hún òótọ́ ni pé bẹ́yàn bá lè ké kùrùsí yù kó o tó sùn ọmọ abẹ lábẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run èṣù kan ò ní lè súnmọ́ tí lè ó fi má jẹ́mọ́ sí gbala mọ́ ká náà kọ́mọ sàfihàn wa kùrùsí yù kéré lọ́dọ̀ tiẹ̀ kó wọ́n bá wá ọ̀fọ̀ tó dáa ẹlòmíì ọ̀fọ̀ tí ó kó tó odi ọgbọ̀n ìṣẹ́jú tó ti wà lórí bẹ́ẹ̀dì kò tí sùn ń pe àyájọ́ ni kùrùsí yù ìṣẹ́jú mélòó ló fi ka kùrùsí yù nínú ọ̀rọ̀ èèyàn àtọ̀rọ̀ ọlọ́run èwo ló lágbára jù lànà bisala sálàm sọ wípé n tó sọ yẹn ò tọ́ ni ìyẹn túmọ̀ sí wípé hadha iqrarun minhu ṣètọ́ọ̀nù sọ̀rọ̀ ànábi akọ́ra ẹ̀ pé irọ́ ni mo ń pa ṣùgbọ́n tó tọ́ sọ yẹn orí bẹ́ẹ̀ lóòótọ́ so látara àdíẹ̀ agbọ́yé pé àná kì í wá ṣe pa gba ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ èṣù kì í ṣe èṣù ló kọ́ wa torí pé a ti rí nínú ẹnìkan náà tó náà sọ pé ẹ wá sọ pé èṣù èṣù àfa gbogbo wa ta ló kọ́ wa léyìn láà tí èbá lọ sí pa ànábì àkọ́ra ẹ̀ ànábì àpúrùfù rẹ̀ ànígbà latifa tí mo fẹ́ mú jáde mbẹ̀ nìyẹn kì í ṣe pé torí pé sùn sọ la fi lò ó torí pé anabi sọ ànábì àkọ́ra rẹ̀ ànábì àpúrùfù ọ̀rọ̀ pé lóòótọ́ ni lóòótọ́ ni ànábì la fi ṣe kí ni o la fi gbọ̀rọ̀ wọlé kì í ṣe pé torí pé sùn ló sọ ṣé ẹni tára fàyọ yìí ẹlòmíà máa lò wípé èèyàn lè gba ìmọ̀ èṣù ìtọ́sọ́nà èṣù ẹ̀rí ń bẹ nínú sunan sọ́dọ̀ Buhari. àwọn èèyàn máa wẹ́rì lọ síbi tí ò sẹ́rì tí ó sì fi báàkì ọ̀rọ̀ yẹn torí pé ẹni tí ó bá jogún kógún yóò pàtàkì náà so ẹ̀kọ́ pọ̀ nínú hadith yìí torí ibi tá à ń lọ bákan náà wọ́n jẹ́ kó yé wa wípé hadith tá a kà yìí ó ti fi rinlẹ̀ wípé shaitan èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n lè wá wọ́n lè fara hàn ọmọnìyàn ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwòrán tọ́lọ́run wọ́n lè wá ní àwòrán èèyàn dáadáa bákan náà wọ́n tún lè wá ní ìwà àti tan ìyàn tó sì máa rò wípé ọmọnà wo nǹkan a máa ń gbọ́ láwùjọ wa pé ẹnìkan kú ó tún padà wá ọ̀nà mẹ́ta làwọn èèyàn ẹlòmí ń bẹ yóò sọ pé rọ ni bí kò lè rí bẹ ẹlòmí ń bẹ yóò sọ pé a ẹni tó lọ òun ló tún wáhùn náà sọ pé àkú dà ó tún yà yà ẹni tó kú tó dà tó tún wá yálé ní àkúdà àyà nínú Yorùbá ló ló fi àkú ó ti kú ọ wá dà tí yorùbá bá lè yàn dà ìyẹn náà ń pè ní náà ń pè ní tanasukhul arwah àwọn eléèbó ń pè ní reincarnation ó dà nìyẹn ó tún nígbà tó wá dà ọ̀dà títì ó tún yálé <laughs> ló fi di àkúdà àyà ìtumọ̀ ẹ̀ nínú yorùbá àwọn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kódà ẹni tó kù ń kọ́ ṣètọ́ni èyí ni ìgbàgbọ́ ètò lálàáfíà ló fi jẹ́ pé o lè má lè tọ́ ọba takò ẹlòmíì ò ní pé rárá òun rí báyìí tí ó dẹ̀ proof ẹ̀ kí ni èsìn lórí ẹ̀ ó ti ṣẹlẹ̀ tipẹ́ náà kò sì ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ dáadáa àfọwọ́ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah kọ́lọ́mọ̀ bá kọ́ bá yọ́nu sí wọn nínú majmu fatawa wọn ìdíkọ̀ kàlá ń bẹ̀ wọ́n ní kánà shaykhun bí misra pé àfáà kan nílẹ̀ misra wà á sọ khadima ó wá sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ wípé ìdá anamitu pé tí n bá ti jáde láyé má wẹ̀mí o àwọn tí ó wẹ̀mí wọn ń bọ̀ ah. nígbà tó ti jáde láyé ẹni tí ó jẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí kò sọ nǹkan kan bẹ́ẹ̀ nìkan ó ṣáàdù kọ̀pẹ́ lásìkò yẹn lọ́ba rẹ̀ nìkan tó yọ lọ́ọ̀kan gẹ́lẹ́ bíi àfáàwọn gan-an náà lẹ́nu yẹn ṣe rí ó sì wọnú ilé ó sì lọ wẹ̀ ìgbà tó wẹ̀ tán ó sì jáde ìgbà tó wá jáde síta ọmọ ọ̀dọ̀ yìí ni pé kóun wò ó kóun tún tu wò lẹ́ẹ̀kan sí ó disappear ìyẹn ń kọ́ ṣe àǹkẹ́ tó bá yẹn pàkúdà yà ọ̀rọ̀ tó ti pẹ́ ni kì í ṣe tuntun ìyẹn ò dà wá lójú tó bá yẹ ń sọ ọ̀rọ̀ nu tí a lè lè sọ́nbẹ́ẹ́nu tí àwọn ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ dáadáa ó wà ń bẹ́ẹ̀ kí wàá ní àfáà Sheikh Islam ibn Taymiyyah kí ni kọ́mẹ̀ntì kí ni wọ́n sọ lórí eléyìí wọ́n ní wakọ̀d káànẹ wàkáànẹ dhalika shaitan wọ́n ní sẹ́yìn tó wá yẹn shaitan ó gbáwòrán ẹni ẹ̀ wá wàkáànẹ kọ́dí àdọ́là lìmẹ́yìtì pé èṣù yẹn fẹ́ parí assignment ẹni ẹni ṣéwù yẹn èṣù ti kọ́kọ́ sí lọ́nà torí pé èṣù ti kọ́ mọ̀ pé ipò tó wà bọ́ ọ bá kú àwọn èèyàn kan ní ọ̀wẹ̀ o àwọn tí ó wà láti bì mí tẹ́nìkan kọ́ ọmọ ní ọ̀wẹ̀ wọ́n ti sọ yẹn fún ó ti gbà á gbọ́ bẹ́ẹ̀ ìtàn wa sọ fún yẹn yóò ti ní májẹ̀mú tí wọ́n bá dá tí ó máa ṣe fún wọn wọ́n sì lọ́nà lójú ayé ẹ̀ nígbà tí ò tún sí láyé mọ́ wàkọ́ọ̀là ìnàkà bá adal mọ́t tẹ̀jí ufatex nafsak falamata já aidan fi sòrátìhì wọ́n ní wọ́n ti sọ pé tó o bá kú ó tún padà ìwọ ló wà á wẹ̀ra rẹ̀ ẹ̀rù wu ẹnu bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pé ah, wọn ò mọ̀ wá ní wòlé ni tá a bá jáde láyé ẹ mọ̀ pé wòlé ni wa pẹ̀lú òkú ọlọ́run ẹ̀rù pé tá a bá jáde láyé á tún wá wẹ̀ra wa náà ojú yín ní òsì jama kẹ́nìkan sọ bẹ́ẹ̀ kọjá yẹn láyé kó sì rí bẹ́ẹ̀ sàárè rẹ̀ ní ìsìn àwọn èèyàn sọ̀dọ̀ lọ́hùn ní tẹ̀sùn fẹ́ àchífù náà nìyẹn ó ń lọ́pọ̀lọpọ̀ àwọn sàárè wòlíì ṣéwù ṣéwù táwọn èèyàn ń lọ ń sìn lẹ́nu torí pé kankan ó ṣẹlẹ̀ tí ó wàá ṣe àwọn èèyàn lé mọ̀ àfáà sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní ṣètọ́nù ṣe bẹ́ẹ̀ ni lè yúgi wíyàlẹ̀ àhàyáà kàmọ́ agiwalìmọ́ yìí ta kọ́bílẹ̀ dàlík ìtọ́ bẹ́ẹ̀ ṣe ni pé wọ́n fẹ́ kí àwọn tó kù láyé kán tún ṣìnà gẹ́gẹ́ bó ṣe ba ti ẹni tó kù ń jẹ́ ẹ̀ tún wáá wòye àwọn èèyàn tí ó sọ̀rọ̀ látàrí kí lẹ́ ń sọ wòlé ọlọ́run òun fún rẹ̀ báyìí ó síbẹ̀ ńjọ́ náà òun fún rẹ̀ ló tún wá àwọn wàlẹ́ yìí ń bẹ kí wọ́n wá máa sọ pé ṣètọ́nù ni ṣètọ́nù àní mo rí báyìí ṣùgbọ́n ẹni tí nǹkan bá yé ọ̀rọ̀ yóò ti yé èèyàn èyí ò ní ah, ẹ̀tún wo bí tíṣe tọ̀nù gbà ọlọ́wọ́n bá sọ pé ya bani Adam. ya bani Adam la yaftinannakum shaytan kama akhraja abawaykum منهم أن بأسهم أن يريهم سواتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونه àfọwọ́ Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n tún mú wá ọ̀rọ̀ tó tún jọ bẹ́ẹ̀ nínú tírà wọn Jami'ur Rasail wọ́n ní nínú àwọn ọ̀nà tẹ́ṣù tó fi máa ń ṣe àwọn èèyàn lọ́nà ẹwẹ̀ yìí tá a sọ yẹn jàmọ́ tí ẹ bá ṣe ń tọ́lọ̀ ń fẹ́ fọ́nà mọ́ bó o lè yẹn ṣe fẹ́ gbà pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ èèyàn gbà pé òun náà ló tún wà wẹ̀rẹ̀ èṣù sì fi ó ń fi nǹkan yẹn ó fi ó fi ń tàn wá jẹ ni wọ́n ní ó ń bẹ wàyí àǹṣẹ́yìn àhàr kánà láwù ṣayatin ẹnìkan tún bẹ ní misra afa ibn Taymiyyah misra náà nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹni yẹn alálìjẹ̀nu ni àfa alálìjẹ̀nu ni ó wá ní àwọn àlìjẹ̀nu kan tó yẹ pé ìmọ̀ ń rán wọn ń sẹ́ yurusiluhum yusri'una ba'd lọ fi àìsàn wárápá wọ́n lọ fi kàn àwọn yóò rán àwọn àlìjẹ̀nu ẹ̀ tábà tí wọ́n á fi àìsàn yẹn kan àwọn èèyàn ibi tí àìsàn ilé táìsàn bá ti kàn wọ́n àwọn àlìjọ́nù wọ́n wà á yíra padà bí èèyàn wọn kí ló ń ṣe yín bí nǹkan bẹ́ẹ̀ a sì mẹ́ afa kan kì í bá tì ní bẹ́ẹ̀ bá gbé débẹ̀ yóò gbádùn ẹ wá júwe bẹ̀ fún wa wọ́n bá gbé lọ bẹ̀ tábà gbé débẹ̀ nǹkan báyìí lòun ó gbà lọ́wọ́ yín tọ́ba yìí ti gba nǹkan yẹn ẹni yóò gbádùn àmọ́ onímọ̀jẹ̀mú ti ń san fún àwọn wọ́stáàfù rẹ̀ yẹn o àwọn stáàfù rẹ̀ nìyẹn àwọn yẹn náà ń bá ṣiṣẹ́ ó pọ̀ ẹlòmíín tó jókòó lé nìyẹn ṣùgbọ́n tó gbé alkiyama ya ọmọ túbúlà sàrọ́ àṣírí òtún níjọ náà nípa ah bẹ́ẹ̀ gbé débẹ̀ báyìí yóò gbárùn lójú ẹsẹ̀ òun náà mọ̀ pé kì í ṣe pọ́lọ́ wọn bá ló ń bẹ̀ wọn téèyàn ò yé wa ìbẹ́ àwọn tó máa ń sọta ẹlòmíín bá dá àdúgbò yóò mọ̀ ẹ́ lé àwọn yàrá káàkiri àdúgbò ni òun náà ni ó máa ta òun ẹ̀ àpèjúwe tó fẹ́ súnmọ́ èyàn bóde pé èyàn èso ìdálálì jẹ̀nu lórí ọ̀rọ̀ oní fáírọ́ọ̀sì àwọn náà ni wọ́n da fáírọ́ọ̀sì sórí kìnnì àwọn náà ni wọ́n tún máa ta antivirus <laughs> ṣùgbọ́n àwọn náà ibi táwọn gbọ́ tí wọ́n yé sí náà wọ́n da àtàtà nígbà bá lẹ́gùn yàn láta àwọn náà náà tún ta àtàyẹn gbogbo àwọn nǹkan yẹn àwọn èèyàn ń bẹ láti ṣe àwọn iṣẹ́ ọlọ́run bá ẹ má jẹ́ ó ṣì yín lọ́nà torí kẹ́ ẹ tó wá sọ fáwọn èèyàn pé kíní yẹn ò rí bẹ́ẹ̀ à jàmọ́ èèyàn ó ṣe wàhálà wọn ni kí ló ń sọ yìí aláàfojú ara wa àfìrí báyìí ìdíṣù fẹ́ fàyọ nìyẹn. anabi wa muhammad sallallahu alayhi wa sallam jẹba ẹ sọ fún wa àwọn anabi ọlọ́run wọn lè rálì jọ̀nà wọn lè rí èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadith afọwọ́ abúrẹ́ agbà wa ọ̀bẹ̀nu tó rà fún imam bukhari anabi ní èṣù efrit nínú àwọn tó burú nínú àwọn àlejò náà ń pè ní efritu ànábì ní tafalat alayya albariha lè yàkùtà alayya sọláàtì ọ̀kan nù wọn ó wo mò ń kírun lọ́wọ́ lóru ọmọ ogun èṣù èṣù bó ṣe wá bá mi ó wá wo mọ́ mi lórí irun lásàtì lè ba irun mi yẹn jẹ́ anabi sallam anabi amkanani lọ́hùn mi ni o ọlọ́run wá ní kágbára mi ojú tiẹ̀ lọ fàárọ̀tù mo gbà mú fàárọ̀tù an àrùbùtọ̀ bùtọ̀hu ìlà sàríyà ti mi sáwárì masjid mo wá fẹ́ so mọ́ òpó masasi kí n bá a lè jẹ́ pé àtàtúsbì hu wà tán dùrú ilé yìí kúlùkùn mo fẹ́ kí gbogbo yín ó rí báyìí tẹ́ ẹ bá jí mo wá so ṣùgbọ́n mo tún wá rò wípé fàdàkàtù kọ́ọ̀lá akhi Sulaiman rabbi abli mulkan la yanbaghi li ó ní ànábì ní tí òjò wá ṣe bẹ́ẹ̀ mọ́ ni wípé mo rántí àdúrà tánábì Sulaiman tó ṣe pé èrè ọlọ́run ọlá kí n máa fìyà jẹ àlìjànú kí n máa kọ̀ǹtró wọn kí n máa lò wọ́n yìí èmi ni kó o fún mọ́tò fẹ́ lómi lẹ́yìn mi mọ́ ànábì ní mo wá rántí àdúrà tọmọ ìyá mi ń ṣe tí n bá sì so mọ́lẹ̀ ń sìn kò ní í síyì níbi ọlá tọ́lọ́ ń dá Sulaiman mọ́ tí gbogbo yín bá ti rí àlìjànú tẹ̀ fi ń ṣe é mo wá filẹ̀ sallallahu alaihi wasallam so yẹn túmọ̀ sí wípé a lè rí náà ni tẹ́pà bá lè rí ni ọlọ́run ní dáná bí ọ̀nà ti àyà wọn ṣùgbọ́n ànábì fúnra ara rẹ̀ ó ṣe kí ni o ànábì gbàmú ànábì rí bákan náà àwọn èèyàn a lè rí èṣù àlìjàn bọ́lọ̀ ń ṣe dá wọn sáwọn ẹranko lè rí wọn bẹ́ẹ̀ bọ́ọ̀lọ̀ ṣe dá wọn gan-an àwọn ẹranko kan ń bẹ tí wọ́n máa rí wọn kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadith afọwọ́ abu hurairah anabi ni idha sami'tum siyaa ad-dika fas'alullaha min fadli tẹ́ ẹ bá gbọ́ tí àkùkọ bá kọ́ tó kọ́ tó pariwo anabi ni ẹ tọrọ àjùlọ ẹ tọrọ orí lọ́dọ̀ ọlọ́ ẹ bá ti gbọ́ ṣe é mọ̀ pé ẹni tẹ́sìn ò bá yé ẹni tó ṣe pọ̀ sọ ma pé bàtà ni ìwọ fi lé àkùkọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ bàtà ni àwọn àdìyàkó lórí ibú wa ẹ dákun ẹ lẹ̀kúta ma anábìrin tó bá gbọ́ tákùkọ bá kọ tọrọ ọlá oore lọ́dọ̀ ọlọ́run nítorí pé fa iná ha rọ àti malakan anábìrin tó rí pé màláìkà lórí màláìkà òun làkùkọ rí àwọn èèyàn ti lérí àkọ́tọ́ kan ń pa jẹ tó ń fúnwọ́ nǹkan tó wo àjùlọ nítúwò rí adìẹ láàfin lè mọ̀ pé ọlọ́run nìkan lálágbára èyí tó bá fi sọ́dọ̀ rẹ lérí ọkàn fi ọ ni nǹkan míì tí ò tọ́ ọlọ́run fi àwọn nǹkan kan sára rẹ̀ tí ò rẹ̀ sí rárá náà ó rí lórí wàhídà tó bá gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ anábì ní tẹ́ bá ti gbọ́ ẹ ṣe a'udhu billahi minash shaitonir rajim torí pé kí ni o fa innahu ra'a shaytana anábì nítorí pé èṣù lòún rí so yẹn túmọ̀ sí pé ẹranko òun lè rí innahu yarakum min haythu la tarawnahum orí àwọn èèyàn ló mọ kò dórí àwọn kí ni o àwọn lè rí wọn ò rí sùn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò rí bákan náà nínú ẹgbàá wa hadith míì anabi sallallahu alayhi wa sallam nínú hadith afọwà jabir nínú sunan abi daud tí afọwà sheikh al-albani rahimahullah tí wọ́n sọ aha rẹ̀ nínú sọ̀yí sunan abi daud wọ́n lànàbì ní idha sami'tum nibahal kilab anabi ní tẹ́ ẹ bá gbọ́ tájá bá ń gbó àbí tẹ́ ẹ bá ń gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ pariwo bil layl lóru fata'awwadu billahi minash shaitan anabi ni tẹ́ ẹ bá ti ń gbọ́ ẹ máa ṣe awudu bilahi mina shaitan awudu bilahi mina shaitan rajim ẹ máa sọ bẹ́ẹ̀ nítorí pé fa inna una yàrá una máa látara una wọ́n rí ntẹ̀yìn ò rí so iran pẹ̀lú bó ṣe rí yìí ó jẹ́ ká mọ̀ wípé intanẹ́bì sọ fún wa àwa ẹ̀dá ọmọnìyàn a lè rí èṣù a lè rọ́mọ ogun èṣù ṣùgbọ́n a lè rí wọn láwọ̀ míì ṣùgbọ́n ajá kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn lè rí wọn bọ́lọ̀ sí dá wọn gàgà ọ̀rọ̀ kan wá ń bẹ táwọn àfáà tí wọ́n ṣe atótónu pọ̀ lérí ẹ̀ òun náà ní tànàbí sọ nípa ràkúnmí ànábì nítorí pé ràkúnmí khuliqat mina shayatin wọ́n dá ràkúnmí látara èṣù ànábì sallallahu alaihi wasallam ànábì ní sallu fi marabidil ghanam níbi tẹ́ ẹ̀ bá ń so ẹran mọ́ bẹ́ẹ̀ bá gbá bẹ́ẹ̀ ànábì ní ẹ̀lẹ́ kírun bẹ́ẹ̀ wala tusallu fi atanil ibil ànábì ní ẹ̀ má kírun níbi tá bá ń sọ̀rọ̀ àkúnmí máa wò fa innaha khuliqat minash shayatin ànábì ní sẹ́rí àkúnmí ibi àlìjẹ̀nu ni wọ́n ti dá àtàwọn ọmọ èṣù àtàwọn ọmọ ogun èṣù hadith afa imam muhammadu náà gbà wá ibnu majah gbà wá bayaki gbà wá afa Sheikh Al-Albani wọn láti sọlá làáfíà ni nínú sahih sunan abida abi ibnu Majah ọ̀rọ̀ yìí ó wá fa tó tónu lọ́dọ̀ àwọn afa wọn ni pẹ́tọ̀ nígbà tá a ní ràkúnmí láti bi èṣù náà ti dá tẹ́bá anábì sọ pé a lè mú wàrà rẹ̀ fún wòsàn anábì ní a lè jẹ́ anábì ní a lè mú tọ́ ẹ̀ fún wòsàn kódà arákọọ́lẹ̀ pé tánábì bá fẹ́ kírun gbà míì anábì máa ń kírun tí ó sì fi ràkúnmí tí ó fi ṣe sutura bó ló ti lè wá jésù sọ̀rọ̀ yẹn ò dákọ̀ra wọn ànábì máa ń bẹ lórí rànkún mígbà míì tí ó sì máa yan náfìlà ro níjókòó náà nítorí ní àbá dán yóò èyí ó ṣubú o yóò jókòó báwọn yóò máa ṣe báyìí yóò máa ṣe báyìí tó bá wá jẹ́ pé bí èṣù ni ṣé kò ti fẹ́ takora wọn àwọn àfa àkọlọ́ wọn bá kọ́ bá kẹ́ wọn mm. ló fi jẹ́ wípé ìmọ̀ ẹ̀sìn kọjá kéèyàn ó máa rè lérí kọ́ ní téèyàn ó bàjẹ́ yóò pọ̀ ju ní tó o fẹ́ túnṣe lọ ọ̀rọ̀ yìí àwọn àfáà wa ní ìtumẹ̀ ṣe bọ́lá ń sọ pé àfàlàyé ń fún ilẹ̀ ibìlì kéfà kólẹ̀kọ̀tì ọlọ́run fún ire nípa rànkúnmí ṣùgbọ́n tí ó ń bẹ nínú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ báwọn àfáà ṣe jẹ́ kó yé wa ni wípé kì í ṣe wípé nínú má da èṣù lọ́lọ́run ti da rárá o ṣùgbọ́n tí ànábì ń sọ fún wa ń bẹ ni wípé míntọ̀ bí àti ìṣẹ́ tọ́nà nínú téèyàn bá ń wo ìṣesí rànkúnmí dáadáa ìṣesí ràkúnmí máa ń invite àwọn àlìjànú ìṣesí ẹ̀ níbi tó bá wà àwọn àlìjànú fẹ́ mọ́ lápòjú ẹwu màálù níbi tí màálù bá pọ̀ sí ẹ̀ máa rí lékeléke ń bẹ abẹ́ẹ̀kọ́ ràkúnmí ibi tó bá ń pọ̀ sí àwọn àlìjànú máa ń fẹ́ wọ́n fẹ́ máa ń wà ń ìdí nìyẹn tán fi sọ pé kú lè kọtí kì í ṣe pé wọ́n da ẹlòmíì bẹ tí bá ń ṣe gan-an lágbájá ọ̀ọ́ ibi ẹmu náà ti dá látara pé ìmọ̀ ẹ̀mú pọ̀ wọn kékékéké àtàrà ẹmu láti dá àwọn àgbàlagbà máa sọ báwọn kílẹ̀ wá pé àti ìpínlẹ̀ náà àwọn àfáà kan páwọn ẹ̀dá mi ń bẹ tó pé ibi ẹmu lọ́lọ́run ti dá nǹkan kì í ṣe pé ibi ẹmu ṣùgbọ́n àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tí wọ́n jọ bára wọn rẹ́ pọ̀ òun nìtumẹ̀ kì í ṣe pé tùmọ̀ pé ràkò èṣù ni nínú ara èṣù lọ́lọ́run ti dá ràkúnmí afọwọ́ sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní falamma kánẹtìlì ibilu fi amina shaitana ma la yuhibbu allah wa rasuluhu umira bi tawaddu min lahmi lahmiha fa inna dhalika yutfi'u tilka shaitana wa nuya an salati fi ataniha li annaha ma'awa shayatin afọwọ́ sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní àwọn ìfararo èṣù àtàwọn ọmọ èṣù tí máa bẹ fún ràkúnmí níbi tá a bá kójọ sí òun ló fà á tánàbí sọlá sáyẹn sọ pé béèyàn bá ṣàlùwàlá bọ́ ọ bá jẹran màálù kan yọnu ẹni àlùwàlá rẹ̀ ọjà bọ́ ọ jẹran àgbò yọnu ní àlùwàlá rẹ̀ ọjà àmọ́ tó bá jẹran ràkúnmí àlùwàlá rẹ̀ já àfáàṣe islam nínú tèmi àwọn ni abájọ ìfararo ṣètọ́ọ̀nù yìí ó súnmọ́ kọ́ ẹ pé torí ẹ̀ lànà bí mo sọ pé tá a bá jẹran ràkúnmí ká ṣàlùwàlá torí pé àlùwàlá tá a ṣeun yóò pa iná èṣù tó fẹ́ bẹ lára rẹ̀ hun yóò pa yóò pa náà sọlá ìhà gbogbo àwọn atótónu tá a ṣe yìí a fi rinlẹ̀ fún wa wípé ṣaitan oríṣiríṣi ọ̀nà ni mo ń gbà láti ṣìyàn lọ́nà kódà ó lè sọ fún ọ pé ìyá tó bí ọ gan ní ṣe ọ tó o bá sì sùn àwòrán ìyá náà lórí ìwọ ọmọ yìí òun ò rẹ̀ ó rí òkúta ńlẹ̀ ó pè lówó ó sì ti láníyàn pọ̀ bẹ́ẹ̀ lọ kíyà rẹ̀ níjọ́ kejì ọ̀nà ah àlá tó ń rí yìí bọ́lọ̀ bá ti fọ̀tẹ́ ẹni hàn ní kò lè pa ní ma <laughs> ìyá tó bí ọ bóòlù ṣe mà tó bá nàbì sọ pé èṣù tẹ́rí yẹn kan dùb òpùrọ́ ni sọ ìdí yẹn tọ́lọ́ wọn bá fi yé wa wípé gbogbo àwọn ọ̀nà yí pátá èso àlò láti fi ṣìyàn lọ́nà èyí ó wà mọ́ rò pé èèyàn mọ̀nà nígbà onítọ̀ bá pàdé ọlọ́run pẹ̀kí rẹ̀ kí yóò kábàámà yóò ní èṣù ní èṣù ó ní ah, ara kálukú ṣe tiẹ̀ ní o yóò sàkó lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba àbúṣe pé ya bani Adam. ya bani Adam fẹ́ràn kò ṣe wá. بنا إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون آية تياتو لنا نانا àwọn àlàyé tá a fi kún yìí ó ṣe pàtàkì ká fi kún kó bá lè yé torí pé Ọlọ́run bá fẹ́ jẹ́ ká mọ èṣù gbogbo ara tẹ̀sù wulẹ̀ kó máa dá lójú wa ẹ má jà tẹ̀lé èṣù ó lówó tiẹ̀ lọ́wọ́ tí máa fún àwọn èèyàn tiẹ̀ èṣù ní ọlá tiẹ̀ lọ́wọ́ tí máa fẹ́ ni tó bá gbà fún èṣù nípò tiẹ̀ lọ́wọ́ tí máa fẹ́ ni tó kódà ó lọ́mọ tiẹ̀ lọ́wọ́ tí fẹ́ ni tí ń wọ́mọ lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn ọba ní ká má tẹ̀lé ṣù gbogbo ní tẹ̀sù bá fún yàn yóò padà gbá èyí ó sì padà kábàámọ̀ lérí ẹ̀ ọlọ́run bá fi parí àyà yìí pé inna ja'alna shayatina awliya'a lilladhina la yu'minun. inna ja'alna shayatina awliya'a ní àwọn ọlọ́run ajé kí èṣù àtàwọn tó bá gbà fún àtàwọn tí wọ́n bá bá da nǹkan pọ̀ ajẹ́kọ̀rọ̀ wọn ó máa jọra wọn tó bá ti pe èṣù yẹn lẹ́ẹ̀kan yóò dá lóhùn lẹ́ẹ̀mẹ́wàá ọlọ́run bá láwọn ta ń ṣe bẹ́ẹ̀ fún àwọn làwọn tó ṣe pé lílẹ̀ dínà láàyò wọn ò kulẹ̀ mọ́ ọlọ́run tẹ́lẹ̀ èṣù tí wọ́n mọ̀ náà nìyẹn kán máa bá lọ wọ́n pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ lílẹ̀ dínà láàyò mìíràn àwọn tí ò lọ́lọ́run náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n yé kọ́ minú ọlọ́run tí wọ́n ò bẹ̀rù alìkìyàmà ẹlòmí ń bẹ májẹ̀mú tẹ́sù ó gbélé lọ́wọ́ òun gan ó mọ̀ kó ń wọná ṣùgbọ́n kò ṣe padà sẹ́yìn mọ́ ṣùgbọ́n tó bá wá ń rìn ta ẹ̀ màá sọpọ́ lọ́n ti gbà fún àwíṣẹ́ ń bẹ ipò ń bẹ ṣùgbọ́n tó bá dájú fúnra rẹ̀ ó ní ó mọ̀ pé òun ti ṣubú níwájú ọlọ́run ọlọ́run bá láwọn tírú nǹkan tó fẹ́ lówó apá ọmọ tó bí wọ́n lè sọ fún pé èèyàn ni kò lọ wá a sì pààyàn ayọ ẹ̀dùn lórí kó fẹ́ lówó ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá ń bẹ́ sùúdà nǹkan pọ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ò lè jó nígbàgbọ́ ṣùgbọ́n tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ bẹ́sù bá gbé wá sẹ́mi ẹ̀ yóò ṣe a'udhu billahi minash shaitanir rajim kò ní ṣe bẹ́ẹ̀ ìkìlọ̀ tọ́lọ́ ń kì fún wa yìí jàmáà kò ní bọ́lọ́ ó ṣe sọ́nà ló ṣe sọ́yìn ẹni bá létí kó gbọ́ ẹni bá sì wù kó ṣe bá ní tọ́ èyí ta wílé ni ọlọ́run jẹ́ ó ṣe ẹni tó wí àtàwátà gbọ́ láǹfààní tó bá dọ̀la á tún máa tẹ̀síwájú kalimatani khafifatani alal. fọ́ náà ìyàtọ̀ láàrin ṣètọ́nù àtàlẹ̀jẹ̀nu nọmba five nọmba six alhamdulilah ìbéèrè tí lákọ̀ọ́kọ́ ẹni tó ṣe kó kékeré sí ìkó tó sùn bákan náà tó sì ṣe àwọn àtikáàrù tó yẹ kó ṣe tó wá sùn tó tún di wípé ó tún lálàkàlà èṣù tún fi làákàyè rẹ̀ ṣeré lójú oorun bí kó tún lálàá pé wọ́n tún padà léwu lójú oorun àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni kí ló lè fà àkọ́kọ́ in tó fi lè mú tí Abu Hurairah tí ò ṣe iyèméjì lórí pánẹ́bí sallallahu alaihi wasallam sọ pé yóò tún padà wá káwọn náà má ṣe iyèméjì lórí ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ náà bóòlẹ̀ mi wá ṣe rí sí kùrùsí ìhùn àkọ́kọ́ nù tó gbé tèèyàn bá ń bẹ lọ́hùn ọlọ́run máa ń wo ọkàn ọlọ́run subhanahu wa ta'ala ó mọ̀ ń wọ kẹyàn àdúrà míì tó ṣe tí wọ́n ṣe nígbà one million ẹ̀ẹ̀kan péré rẹ̀ lómi ò ṣe ẹ̀ẹ̀kan ọlọ́run rí ọkàn rẹ̀ pẹ̀lú tí ń pèun pẹ̀lú tí ń sọ yẹn so àkọ́kọ́ kùrùsí yìí ó dájú tó lè ka ṣùgbọ́n lọ́wọ́ ó wọ ọkàn rẹ̀ lórí ṣó gba tó ń kàún so nígbàgbọ́ nú ẹ̀ ẹ̀yìn ọ̀nà kan nìyẹn ẹlòmíì ó kà á kò sànfàní ẹwọ̀n dá ń kírun gan ẹlòmíì kírun kò ní ládàá nǹkan wájú ọlọ́run ó sì kí ìdí ìdó jẹ́ pé ijaba bàbá ń bẹ lọ́hùn ká fi ọkàn balẹ̀ pé tí mo sọ yìí yóò dáàbò bò mí ẹlẹ́ẹ̀kejì nǹkan mi ń bẹ tó yẹ pé ọkàn sí yù ni ìwọ gan ti èṣù ìwọ tó ṣe pé fíìmù burú lo wòwòwò tó òun fi fẹ́ gbé ọ lọ ọwọ́ akẹ́kọ̀ọ́ sí yìí gbogbo tó wò yẹn náà yọ lápa ní ọpọlọ rẹ ìwọ tó ṣe pé gbogbo inú ilé tó ń sùn àwòrán ẹgbọ́ àwọn ọmọ olórin tán ranjú tán dirun sórí tọkùnrin tó fi ẹtí ẹtí lọlẹ̀ mọ́ gbogbo inú ilé gbogbo àwọn ààyè ibi táwọn àlìjẹ̀nú náà máa sáà sí náà so kéèyàn ó gbìyànjú àti tàṣínú bait kéèyàn ó fọ inú léèyàn máa bẹ́ẹ̀ bá fẹ́ wọlé Ànábì ní kí yóò ṣe assalamu alaikum èyàn fẹ́ wọlé èyàn fẹ́ sùn èyàn fẹ́ jẹun kí yóò ṣe bismillah so gbogbo àwọn nǹkan yẹn téèyàn bá ṣe téèyàn sì nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọlọ́run bó dáa gbogbo yẹn bẹ́ẹ̀ bá wá sùn tó bá wá ríru tó jọ bẹ́ẹ̀ kẹ́ni yóò fọkàn balẹ̀ kó dìde kan yẹn nẹ́fìlà kó bẹ̀ lọ́wọ́ báyìí bá burú yẹn fẹ́ pọ̀ ní tó ṣe yẹn ti khafafa nǹkan yẹn so ti yọ báyìí so téèyàn bá ti ṣe gbogbo ń tá ṣe téèyàn ṣe tó tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ni yóò fọkàn balẹ̀ kò sí problem so kọ́lọ́wọ́n bá wà láti ọbẹ̀ kí ó máa dáàbò rẹ̀ bo ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ànábì ní ká bẹ lọ́hùn nígbà tá a bá gbọ́ táwọn kọ̀ bá kọ ṣé a lè fi Yorùbá wa náà sọ bẹ́ẹ̀ ni fasalullahu min fadli ànábì ó sọ àdúrà kan pé ẹ tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run tẹ́ bá ti gbọ́ so yorùbá yẹn náà ló fi tọrọ ọlọ́run gbọ́ so ti yorùbá yìí kì wá ṣe pé kọ́ ọlọ́ máa gún àkùkọ lábẹ́rẹ́ o <laughs> kọ́ a máa gbá kùkù pé wọ́n ti ní gbígbàdúrà <laughs> so yọ ọkọ̀ fúnra rẹ̀ ó ní o <laughs> so bákan náà kí ni ìyàtọ̀ láàrin èṣù àtàlejànú tí ẹ rí èṣù gangan àlejànú lónà torí pé ọlọ́run ọba sọ ní kuraani kí abdulayi shaitan rajim ọlọ́run ọba ní fafasa kaana minal jin abdulayi shaitan rajim wàtukuna malayika tasjudu li adam fasajadu illa iblis aba wastakbar wa kaana minal kafirin láàyè mi ọlọ́run ọba ní kaana minal jin ní fafasa kọ́án amúri so èṣù ọlọ́run ní minal jin alijanu ni ó nípìnlẹ̀ náà bẹ́sù ṣe wá rí òun ọlọ́run dá àwọn àlìjànú lẹ́dàá tí wọn ànábì ádámà ẹ̀dá èèyàn ni ṣùgbọ́n òní baba ńlá baba wa èṣù kì í sọ ní baba ńlá àlìjànú torí pé ọlọ́run ti dá àwọn àlìjànú kan ṣáájú náà ṣùgbọ́n ni tó kù tó dàgbà jù tó sì dágbáyà jù nínú ìran àlìjànú ó lè ṣù kọ̀sẹ́ni tó jù lọ àwọn àlìjànú so ó ní àgbáyà jù nínú àwọn àlìjànú àwọn tí ọlọ́run wá dáwọn àlìjànú náà táwọn náà ń bímọ tán ń wà náà àwọn àlìjànú wá kún sí méjì àwọn tó bá ṣe tọlọ́run nínú àwọn àlìjànú àlìjànú ni wọ́n àwọn tó bá wá gba tèṣù tán bẹ́sù ṣe àwọn yẹn náà ń pè ní ṣàyàtìn àwọn yẹn náà ń pè ní ṣàyàtìn àwọn tí wọ́n gba tèṣù tán tẹ̀lé tèṣù bẹ́ẹ̀ bá a ṣe rí kèfèrí so ṣùgbọ́n jínù àwọn inú ẹ̀dá tọ́lọ̀ ń dá òní jinnu generally mùsùlùmí bẹ́ẹ̀ nu wọn kírísítẹ́nì bẹ́ẹ̀ nu wọn jíù wà nu wọn olóòsà bẹ́ẹ̀ nu wọn bó ṣe lọ náà nìyẹn ṣùgbọ́n ṣe ìtọ́nù òun ló dàgbà jù nínú gbogbo àlìjànú nínú ìran àlìjànú tó sì takòtò Ọlọ́run jù ọwọ́ alẹ́nu tó mú bérebére ló fi rí àwọn àlìjànú púpọ̀ kó sòdì gbogbo àwọn tó máa jẹba lórí ta àwọn ọmọ èyí èṣù náà ni wọn àwọn tó ń gbé sùn ṣayatin làwọn yẹn Ọlọ́run kò sọ wa ń bẹ̀ ọ́ bákan náà ìbéèrè wipe naam naam orin na orin gbogbo aná láàmà orin nínú Islam ìtàn pè lórin ẹ̀rì pé táwọn bàbá ń sọ òun àfọ́ olórin sọ báyìí kìí ṣe orí èyí ni wọ́n ń sọ nǹkan méjì ó gbúdọ̀ wà àbí orin tá a lè pè lórí Islam ó tó lè wọlé àkọ́kọ́ intẹ́ ń sọ nítorí yẹn ń gbé jáde kò gbọdọ̀ takótọ́ lọ́hùn kò gbọdọ̀ takótọ́ anábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì èròjà iṣẹ́ orin bíi jìtá bíi ìlù bíi fèrè kò gbọdọ̀ wà ń tí ò bá ti sí ń bẹ̀ kò sí láì fi ń bẹ̀ ẹ máa wà wọn yàrá tá máa ń dá wákà ó takò ṣẹ̀ríà Islam ẹ wọ àwọn àfa àwọn àfa wa káàtó pa àwọn àfa wa oníláwà ni wọ́n dá wákà kì í sílùú ń bẹ̀ yóò sì mọ̀gbọ́n wa ṣùgbọ́n gbà mí ń bẹ èèyàn lè dá wákà kó má nílùú nú ṣùgbọ́n kọ́rọ̀ yẹn tako ìpìlẹ̀ ẹ̀sìn kò wọlé náà ṣùgbọ́n àwọn tó wá sara wọn jọ lẹ́ni tí wọ́n ní àwọn ń kọrin ẹ̀sìn <laughs> mo ti sọ̀rọ̀ kan ó ti bẹ̀rẹ̀ tọdún mẹ́wàá mo ní tó bá yá ẹ mọ̀ wípé ẹ̀sìn ni wọ́n ń ṣe kì í sọrin ẹ̀sìn tẹ́ ẹ bá sì wù tá ń sìn oníkálukú náà ti mà wọn lè fi sọ wípé Wàsíù Àyìndé ó bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ wọn pípa àwọn Wàsíù Àyìndé àwọn náà máa kọrin àyà Kùránì o kì í ṣe pé mò ń sọ pé Wàsíù Àyìndé dá o ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n òun ò sọ pé òun kọrin ẹ̀sìn wọ́n ti mọ ibi táwọn bìlọ́ǹgì sí ṣùgbọ́n yìí tẹ́ wá ń parọ́ táwọn èèyàn jẹ pé ẹ fi lárugẹ tẹ́ ẹ bá rí ibi tẹ́ ẹ bá fẹ́ mà sí rí wọn ẹ jẹ́ wọ́n pè wọ́n sí live ẹ ní mọ̀ láàrin Pasuma àti wọn ẹ wá máa wo àwọn obìnrin tá láwọn lò jáàbù bí jáàbù ó sì máa jábọ́ níbi tá àtọkùnrin ẹ jà tara wa jẹ tẹ́ ẹ bá fẹ́ kò sígbà tẹ àwọn ẹgbẹ́ olórin àwọn wàásù nǹkan bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ wọn gbà yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yá fọ́ọ̀mù sùmọ́kẹ́ wa máa sọ pé ẹ̀sìn tí yín tún yàtọ̀ irọ́ ni kò yàtọ̀ ìdájọ́ tá a gbé lórí òṣùpá òṣùpá ẹ̀bọ́n náà ń sọ àyà kùránì kìnnìkan yín náà láàṣà kìnnìkan jákujàku tí ń sọ káàkiri kùránì lòun náà sọ pé òun náà ń kà so kò sí yàtọ̀ ń bẹ̀ tẹ́ ẹ bá nítorí pé yín ń àyà kùránì àwọn yẹn náà barista téèyàn bá gbórin rẹ̀ àwọn orin rẹ̀ ayé ìjọ́un wọ́n fẹ́ẹ̀ dáa ju tí ó Ismail tí ó ọfẹ bẹta èwo la gbọ́ nínú tẹlifíìn sọ ní ìsìntà láwọn kan ẹsìn ẹ nírí àmì ẹ̀kọ́ ẹ̀sìn bẹ ẹ nírí àmì ìgbàgbọ́ tó lálàáfíà ní níbẹ̀ kódà ọ̀rọ̀ tí ó tako ìgbàgbọ́ Islam lẹ́bàá bẹ so gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká pa wọ́n pọ̀ sí ara àwọn entertainers àwọn musicians akọrin ni wọ́n ìdájọ́ tá a gbé fáwọn olórin ayé òun náà òun ni ká gbé lérí wọn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam rhymes anashid ó wà tó nítumọ̀ tó dáa tí wọn ò sì lùlù sí kò sí nǹkan tí ó takò yẹn lójú ayé anabi sallallahu alayhi wa alayhi wa sallam hasan ibn thabit arápẹrẹ bẹ́ẹ̀ sàábẹ ni òun máa ń ẹsẹ orin nígbà táwọn kèfèrí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tí wọ́n sọ kù ọ̀rọ̀ sànàbì wípé sẹ́wọ̀n páwọn kèfèrí wọ́n ti jẹjẹkújẹ wọ́n ti tóbi bàkù wọ́n wá lánàbí àwọn wọ ànábì àtàwọn sàábé wọ́n rí rádaràda bí ẹni tátẹ́gùn ọ̀fẹ́ wọn sọnù Hasan bin Sabit ó wá ní ànábì èmi náà kí n tó gba Islam mo láwọn níbi ọ̀rọ̀ yọ̀ǹda fún mi kí n fún ẹ lẹ́sìn ànábì ní ìtọ̀ mo yọ̀ǹda fún ọ Jibril ń bẹ pẹ̀lú ẹ ìwọ oníṣẹ́ ọ̀rọ̀ sọ. Forever. Hasan bin Sabit in tó ń sọ ó pọ̀ nítorí àsìkò èyí tí mo fẹ́ lò gan labasa bil qawmi min tó lè ń wá mi ní ìdọ́ mi. labasa bil qawmi min tó lè wá mi ní ìdọ́ mi. jisimu bigali wàhálà múlẹ̀ asọ́fìrí jisimu bigali wàhálà múlẹ̀ asọ́fìrí asáàmùnú tábìt onítẹ̀ bá bú ànábì pé kò tóbi kò ga bẹ́ẹ̀ sì ni ànábì èsì èèyàn kúkúrú náà ó ní ìtẹ́ sọ yẹ kò sọ̀rọ̀ mbẹ̀ làbáṣà bìlìkọ́mì mi tó lè wá mí ní ìdọ̀ mi ó ní ti tóbi asáàmùnú tábìt ó ní ti tóbi àbí gíga kọ́ la fẹ́ lò ó ní kí láǹfààní ara tó tóbi tó yẹ pé ọ̀pọ̀ ṣe sùúrù má bàa jẹ́ ìsàlàyé so kí láǹfààní ara tó tóbi tó wá ṣe wípé ọpọlọ ẹyẹ olóńgó kí láǹfààní ṣe àwọn péyùn nígbà tí tó sọ ọ̀rọ̀ ohun àwọn tọ́rọ̀ yẹn bá ìgbà tí wọ́n gba islam kọ̀ọ̀kan gba islam nínú wọn wọ́n wá lọ bá ànábì pé ànábì ẹ àwọn èèyàn tún máa kọ orin òun ẹnìkan máa kọ mọ́ so olóòrùn sọ pé lè sáá ní صارم لا عيب فيه وبحري لا يقدر دل ó lẹ́yìn dẹ́ ń ànábì oní ẹlọ́jọ́ kò jẹ́ ó mi yìí idà ni idà yẹn idà tó yẹ pé kò í gé nǹkan tì má ń bú ọ tí n bá tó fi kú àrọ́mọdọ́mọ wọ́n mọ̀ bá lọ ó do mi pé korobá tá a fi pọn mi tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ̀ kò ní kó dàrú ìtumọ̀ ẹ̀ sí pé tí koro bá bá pọ̀ pa ẹ ká máa o mọ́ bá dàrú ó ní odò tòun gbogbo yín ẹ kó koro bá yín síbẹ̀ kò lè ni pé gbogbo yín ẹ máa mi ò lè la ṣùgbọ́n tèmi ẹ̀ <laughs> Hasan bin ni min rasulillah alayhi wa sallam sha'iru rasul òun fi orin rẹ̀ yẹ jagun lásìkò àná o. so látara àdílé ló fi jẹ́ pé a gbúdọ̀ ṣe ìyàtọ̀ láàrin méjèèjì ìyàtọ̀ ń bẹ láàrin music àti poem ó yàtọ̀ síra wọn so bí lè ṣe jẹ́ then ṣé ẹni tó jálálì jànú sáà lè pè ní kèfèrí àkọ́kọ́ ká máa sọ́ra àti lè pè èèyàn kan kèfèrí tọ́jú tó bá jẹ́ kèfèrí ọlọ́run kúkú mọ̀ ṣùgbọ́n tẹ́nìkan bá wá ń sọ wípé báwọn ṣe wáyé àlìjànú gan ti wà nípò ọlọ́run lọ́dọ̀ àwọn ara àwọn tí ń sọdún àlìjànú o tá máa ń ṣe ọdún àlìjànú àwọn àfáà mi sorú àwọn yẹn <laughs> wọ́n ti di kèfèrí ọlọ́ni wà máa kàfàrà sùlẹ̀mánu wàlákínà ṣayàtínú káfàrù alimúnà náà sàṣàṣà so ọlọ́run sàlàyé yìí nà Qur'an ṣùgbọ́n ọlọ́run pé ah, àfẹ́ kèfèrí ní ọ̀jẹ̀ láà alálìjẹ̀nu ní ọ̀jẹ̀ láà kò sí fáwọn akáwọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n tó bá wọn pa lọ sọ́dọ̀ ọlọ́run tó bá fẹ́ kírun tó bá ní ọmọ kírun ò ní kírun ó ti ń sìn nù ẹni tó bá rẹ̀ ti ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ti jáde kó nu islam kọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga kí ó ṣàánú wa àwọn kan wá béèrè ọ̀kan náà àwọn ọmọ wa ó béèrè béèrè kan sìn ó ní ìjẹ́ bá a ṣe sọ wípé a lè rí àlìjànú bọ́lọ̀ ṣe dá wọn ṣùgbọ́n a lè rí wọn kí wọ́n wá ní àwọ̀ èèyàn àti èṣù ṣé mọ̀lẹ́kà wọ́n lè wá ní àwọ̀ èèyàn náà kárí mọ̀lẹ́kà láwọ̀ èèyàn ìbéèrè tó máa ń béèrè mi ò lè dáhùn ẹ̀ sótìyé mi ò lè dáhùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ṣe wà yìí pẹ̀lú ògbó ọlọ́run tó bá dọ̀la àmọ́ àmọ́ sọ̀rọ̀ lérí ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa